ṣe kókó nínú ẹ̀sìn yìí àti kẹ́sì náà ń lẹ̀ mọ́lẹ̀ kẹ́sì náà borí rẹ̀ àdéhùn ìbẹ́nu sọ́yìn bọ̀fọ́ rẹ̀ sọ́yìn muslim eléyìí ni ètò wa ètò àdínú lóko èyí tí àwọn ṣẹ́kù wa àwọn òṣà àbúfàtà ìsàwùmí tí wọ́n ń da ẹtí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní Kwara State gbogbo ń ṣe bá wọ́n wà lójú nípa ẹ̀sìn wa a lè fi àwọn ṣẹ́kọ̀ọ́ àbífàtà ìsàrómi sórí aago wọ̀nyí zero eight one zero lẹ́ẹ̀kan sí zero eight one zero three الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد آه، أدعو قفوا الله وضع أتريك أتي قيلون فوق النبي ومحمد صلى الله عليه وآله وسلم آه، أبو واتي أنبائت الدين يسر òun náà ni a tún bẹ̀rẹ̀ báyìí nínú oṣù Ramadan tí ó di méjì ní èní gẹ́gẹ́ bí mo ṣàlàyé pé ẹ̀rọ ọlọ́run bá kan ni ó sanwó gbogbo ọjọ́ oṣù kan yẹn àmọ́ ní èní ẹ̀rọ mi ni ó títí èní yìí sọ̀rọ̀ náà ni Alhaji Bọ́lá Sàròmí wọn ni fún bàbá wa Ibrahim Magaji Sàròmí. bàbá Ali Yusuf Salami Rocks Sarumi àti bàbá wa Alibe Sarumi tí wọ́n ní kó máa jẹ́ ìrántí fún wa tó kí lọ́kọ́ bá sọ Aláàjì Bọ́lá ní ẹ̀sán. gbogbo àwọn tí a ń gbọ́ ìtò ọ̀dẹ́nu ló sọ̀rọ̀ máa kíra pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. nam ọ̀rọ̀ tí mo ṣàgbéyàwó fúnra wa ní àná ìpéwọn ni mo fẹ́ kí a gbéyẹ̀wò nínú oṣù Ramadan yìí òun náà ni alhukuk àwọn ìwọ̀ àwọn ẹ̀tọ́ àwọn ojúṣe so mo ṣàlàyé pé ojúṣe tàbí ní jáǹpé ní ẹ̀tọ́ òun náà ni nǹkan tó ṣe pé èèyàn bá ṣe fún ẹni tí ó lẹ́tọ̀ọ́ sí so ẹnìyàn yóò bínú síyàn tó bá jẹ́ pé ẹni tó bá lè bínú síyàn ni. So, àbí kéèyàn ó di alábùkù lọ́dọ̀ ẹni yẹn ní ẹni tó yẹ kéèyàn ó ṣe ẹ̀tọ́ fún kéèyàn ó ṣe òun láǹpẹ̀ ní alhukuk jámù rẹ̀ ní alhakku yá ẹ̀tọ́ lẹ́nu nǹkan yìí àmọ́ ṣàlàyé pé olórí ẹ̀tọ́ òun nínú hadithi Mu'adh bin Jabal radiyallahu anhu tí ó ń lọ pẹ̀lú anabi sallallahu alayhi wa ànábì gbé sí orí kẹ́tẹ́kẹ́tẹ́ so ànábì wọn bí pé yá Mu'adh pé wọ́n Mu'adh àtẹ́bìrí ma haqqullahi ala al-ibad wa ma haqqul ibadi ala Allah qala Mu'adh Allahu wa rasuluhu a'lamu so olúwọ́bá ànábì sallallahu alayhi wa sallam ó ń bi Mu'adh wípé ǹjẹ́ ọmọ nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba torí pé tá a bá ń ka ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ mo sọ ní àná wípé ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ àwọn òbí bákan ẹ̀tọ́ àwọn bákan gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ kódà ẹ̀tọ́ ọkọ àti ìyàwó ó wà lára àwọn ìkókò tí ń sọ yìí kódà àwọn tí wọ́n jọ ń bára gbé ẹ̀tọ́ náà ó náà kọ́dà àwọn olórí àwọn tó já láṣẹ wa so àwọn náà ní ẹ̀tọ́ ẹ̀tọ́ tá fún ẹ̀tọ́ táwọn náà fún wa so eléyìí náà ó kú sábẹ́ ẹ̀tọ́ ní àpapọ̀ àmọ́ ìta àwọn kọfẹ́ mú òun náà ní ẹni ààbọ̀ mọ̀lẹ́sẹ̀kù ẹ̀tọ́ tó tóbi jù olórí gbogbo ẹ̀tọ́ tó ṣe pé tíyàn bí lè fíìlì ẹ̀tọ́ yẹn tíyàn bá ti ní tíyàn ìgbésí ayé yẹn ní nítumọ̀ o. gbogbo ìgbésí ayé tí yẹn gbé kò ní nítumọ̀ gbogbo ẹ̀sìn tí mùsùlùmí bá ń sìn tó bẹ́ẹ̀ lè fẹ́ẹ̀lì tó lè ẹ̀tọ́ tá a sọ yìí ẹni yẹn gbogbo ẹ̀sìn rẹ̀ kò ní nítumọ̀ ó túmọ̀ sí pé nǹkan tó ń gé ojúṣe láńlá fún wa náà ni eléyìí náà ni ọba ẹni pé wàtá náà ń bímọ wípé àtẹ́dùrì lọ́ọ́ tó mọ nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba tí ó gbà lọ́wọ́ mi ẹ̀dẹ́ ènìyàn ọmọ haqqul ibadi ala Allah tí wọ́n tó mọ nǹkan tó ṣe pé ọmọ ènìyàn náà tí ó rí ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọba ni pé a ní àdéhùn a ní ọlátọ́lọ́ ọba da ẹni tó bá ṣe nǹkan yẹn torí pé ọlọ́run ọba ni ọba tó ṣe pé ẹnìkan ò lè sọ pé òun ní ẹ̀tọ́ kan ló ní ẹ̀tọ́ lahu haqqun wa laysa alayhi haqqun òun ló lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ kan sọ̀rọ̀ èèyàn fún so ọlọ́wọ́ bá azza wa jal náà ni al-imam ibn qayyim nínú nìyà wọn wọ́n ní mada tafasilu wọ́n ní mada tafasilu al-huquq ath-thalatha la tajhaluha حق الإله عبادة بالأمر لا بهوى النفوس فذلك الشيطان لا بأوى النفوس بهوى النفوس فذاك للشيطان من غير إشراك به شيئا هما سبب النجاة فحبس السببان ورسوله فهو المطاع وقوله maqbulu idh huwa sahibul burhani alimami ibn qayyim wọ́n ṣàlàyé pé àwọn ẹ̀tọ́ yìí wọ́n làwọn fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ní hadi tafasilul huquqi thalatha lẹ́tọ̀ mẹ́ta kan bẹ wọ́n fẹ́ ṣàlàyé rẹ̀ la tajhaluha ya ulul udwani ẹni ọgbọ́dọ̀ gbàgbé rẹ̀ ọgbọ́dọ̀ ṣepọ̀ mọ́ o wọ́n tó ń ṣe kọjá làsọ́lọ́run tó gbìyànjú ọgbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n ń sọ fún ọ yìí ni o àkọ́kọ́ ni haqqul ilah ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba òun náà ni ibadatun bil amri la bi hawa nafs oníkásìn lọ́hùn pẹ̀lú àṣẹ rẹ̀ kí n sin lọ́hùn pẹ̀lú àṣẹ rẹ̀ sùnà ni anabi sallallahu alaihi wasallam ìgbà tó padà wá dá Mu'adh lóhùn ó ní yushriku bihi shay'a ó ní tó ń jẹ́ ẹ̀tọ́ tọ́lọ́run máa gbà lọ́wọ́ ọmọ ènìyàn nǹkan tọ́lọ́run nídìí tó fẹ́ gbà lọ́wọ́ àti pé ó ṣe ní dandan pé tó o bá fún mi à ọ̀rọ̀ níwọ̀ o lọ́wọ́ ní ṣojú àánú wo ẹni tí o bá fún ọlọ́run ọba o kódà ọlọ́run bò ní tó yọ̀ǹda ẹni tí o bá fún ní nǹkan yẹn kò lè ṣàforíjì fún kò sí nǹkan kan tí fẹ́ ṣe tí ẹ fi lè ní ó fi rọ́pò nǹkan yẹn lọ́dọ̀ ọlọ́run ọba ṣèkíngbà mi tí wọn bá ṣe ọlọ́run ọba láwọn ẹ̀ṣẹ̀ mi tí wọn bá ti wí ọlọ́run à kódà kódà èyàn tó bá tí yẹn fi lè bọ́ lọ́wọ́ bá yẹn tó bá wu ọlọ́run ọlọ́run kan lè sàánú yẹn pé tán ìfẹ́ rù mí náà ni ọ́ òkú làwọn dáadáa míì tó kúkú ń ṣe àbí àdánwò míì kú ti bá ọ mo ti fi rọ́pò rẹ̀ àmọ́ ẹni tó fi sílẹ̀ ẹ̀tọ́ tà ń sọ yìí à kò sí nǹkan tó lè rọ́pò rẹ̀ ọlọ́dọ̀ ọlọ́run ọba ànábì ni àyìn ya ẹbùdú òun mi ènìyàn tí wọ́n sin ọlọ́run wal-insa illa liya'budun ló wà nínú ìdáhùn ènìyàn lásán àtàlìjẹ̀nú tí mo dáhùn fún ẹni pé kí wọ́n sìn mí kí wọ́n wọ́ṣìpù mi kí wọ́n sìn mí ọlọ́wọ́ ọba fún ọgbọ́dọ̀ sin ẹlòmíì tó yàtọ̀ sí èmi ọlọ́wọ́ ọba eléyìí ni ẹ̀tọ́ alákọ̀ọ́kọ́ o ẹ̀tọ́ àkọ́kọ́ ni ẹ̀tọ́ tó bá ní ẹ̀tọ́ ọlọ́run ẹ̀tọ́ tó jẹ́ kí ni ẹ̀tọ́ ọlọ́run náà ni kí ọmọ èèyàn kó sìn kò sin ọba tó dáa lẹ́yìn ìgbà tí bá ń sin ọba tó dáa tán ti ń sin ọlọ́run tán kò tó wá tún fún ẹlòmíín ní nǹkan kan ẹ̀tọ́ ọlọ́run ọba yẹn ẹ̀rí sọ yẹn ni pé nǹkan méjì ló gbọdọ̀ papọ̀ ó sin lọ́run ó tún gbọdọ̀ wá tún fi nǹkan míì ọlọ́run aṣoṣe kó kan kò rẹ̀ kò rẹ̀ ń là ń pè ní ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run so tábà ń ṣàlàyé ìsinlọ́wọ́n ọba ìsinlọ́wọ́n ọba yìí tí àwọn èèyàn máa ń tibẹ̀ mú orogún pẹ̀lú ọlọ́run ọba jù òun ni àlàyé mi ó dúlé rẹ̀ jù ṣe rí ó kéré nìkan kẹrí ẹnìkan kó ní ńlọlẹ̀ ń kírun fún òòṣà àbí ń kírun fún ẹ̀dá kan tí ń kírun fún ẹ̀ẹ̀lẹ́rí tí ò ní ìrún gangan yóò wà ní oúnjẹ tó fún tó wọn fún ọ dákọ lọ́rùn ẹnìyẹn lò wọ́n mọ̀ dákọ̀ wọ́n sì mọ̀ sí ẹni tí ń kírun àbí kẹrẹ ẹni tó ń gbé àwẹ̀ torí tí ń jẹ́ ìjọsìn fún ni so torí wọn lè wà ma khalaqtul jinna wal insa illa liya'budun gbàtà àwọn afọwọ́ aṣàlàyé liya'budun ni wọ́n ni mánà yuwahiduni ṣe mí lẹ́yọ̀ ọ̀kan ṣe ọlọ́run lẹ́yọ̀ ọ̀kan ẹni kí gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ ọlọ́run ọba ọ gbọ́dọ̀ ṣe fẹ́lẹ̀ mí ọlọ́run nìkan oṣù lẹ́nu yẹn máa ń ṣe gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀tọ́ rẹ̀ àwọn àkù rẹ̀ àwọn kan nínú àkù ọlọ́run tó yẹ pé ìkíní yìí náà sì ni tábà ń sọ pé àwọn alágbájá pé kìfìrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n ọlá tí wọ́n bọ́ sí náà nìyẹn o òun náà ni pé wọ́n du'a'u ghayrillah ìmọ̀ bẹ́ẹ̀lù míì ìmọ̀ pé nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run bá àbí ìpè nǹkan míì kún ọlọ́run so ẹ̀tọ́ ọlọ́run lélẹ́yìí ọlọ́run máa ń bẹ̀ lọ́ọ̀fí olúwa ní èmi ọlọ́run ọba mo sọ fún yín pé èmi ní kẹ́ ẹ máa bẹ̀ tó bá ti ní ìdí nǹkan ẹ pè mí ẹ bẹ̀ mí ẹ sáré wá bá èmi ọlọ́run ọba so astajib lakum èmi ni ó sì dá yín lóhùn ọlọ́wà ní innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tí wọ́n ń ṣe mọ́tómọ́tó tí wọ́n jọ́sìn fún mi ìtumọ̀ kí wọ́n jọ́sìn fún mi ni pé wọn ò bẹ̀ mí wọn èyí béèrè nǹkan lọ́dọ̀ mi ẹlòmíì ni wọ́n máa ń béèrè lọ́dọ̀ rẹ̀ àbí tí wọ́n bá ti ń béèrè lọ́wọ́ èmi ọlọ́run ó tún máa pe ẹlòmíì kún èmi ọlọ́run ọba lùwà ni sayadkhuluna jahannama dakhirin àwọn ènìyàn wọ́n wọná ni wọ́n wọná bí Qur'an ṣe la ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ pérégede nìyẹn yẹn ni pé kí nǹkan kan ṣẹlẹ̀ síyàn ní nǹkan tó jẹ́ nǹkan bùkátà ni àbí nǹkan tó jẹ́ nǹkan ìṣòro ni àbí nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ kàkà wá pé Allah kí ọlọ́run ṣàánú mi ọlọ́run kó mi yọ ọlọ́run là mí èèyàn wá pé ọlọ́run nǹkan mélòó yẹn wá pé ṣẹ́rí tí ń jẹ́ pé èèyàn ṣe ẹbọ ojúlówó ẹbọ nìyẹn o ojúlówó ẹbọ o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sì kún síbẹ̀ bá mú ẹ̀rí kí mo sọ lẹ́ẹ̀kan pé ẹ lè rí mùsùlùmí kó ní òun kírun òun rùkú òun forí kalẹ̀ òun ṣe tẹ̀kẹ̀bírọ̀ fún ẹnìkan títí sọ lọ́wọ́ ọba kò kọ́ máa ń kò kọ́ máa ń. ẹ lórí ẹnìkan kó ní àwẹ̀ ní àwẹ̀ ní ni mò ń gbà fún nǹkan kúrò mọ́ ní à ń gbà wẹ̀ fọlọ́run ni. ẹ rí mùsùlùmí kó ní pé hajj tèmi lágbọ́já ni lọ́ọ́ lè lọ fún ẹ rí bẹ́ẹ̀ ni ẹlẹ́rẹ́ nìkan tó fi gbogbo iṣẹ́ eré tó ní lágbájá lòun ṣe fún ọlọ́run ẹlẹ́màá rí àmẹ́màá rí àwọn èèyàn tó ṣe pé nípa ọ̀rọ̀ aládùúgbò dé yìí à ń tọrọ nǹkan yìí àwọn èèyàn sápò lọ́dọ̀ ọlọ́wọ́ ọba púpọ̀ nǹkan yìí dìde ó ṣe kókó pàtàkì gan kí mùsùlùmí kó yẹ kí gbogbo nǹkan tó bá ti nídìí ọlọ́wọ́ ọba rẹ̀ ni kó máa pè é máa pè é. ìyá rẹ̀ kankan ń láyé ni ó ti kú ni bóyá ṣòro kan ṣẹlẹ̀ sí ọba rẹ̀ wàhálà wọn ìyá mi o ẹlòmíì bàbá mi o bàbá mi o ẹlòmíì àfa rẹ̀ o náà ni ẹlòmíì orí mi o yìí ó wàhálà ńláńlá tó ṣẹlẹ̀ láàrin gbogbo ànábì tí ọlọ́run ránṣẹ́ tí àwọn ànábì àtàwọn tọ́lọ́run rán wọn sí nítorí ń dá wàhálà yẹn láàrin wọn nìyẹn o wọ́n bá ní ọlọ́run rán sáwọn ìjọ nóòhì yóò lè wádìí kí ni àwọn ìjọ nóòhì ń ṣe yad'una min dunillah yad'una ghayra Allah wọ́n lọ lè ń pe wádà wàsùwáà wàyà ìrúkọ wà nasra àwọn ni wọ́n ń pè tí wàhálà bá sí wọn so àwọn ẹni tó rò pé àwọn ẹni rẹ tó ti ṣáájú nínú àwọn ìjọ ànábì Nuh ìgbà tó wá kú tán wọ́n ṣe wọ́n ya fótó wọn kalẹ̀ wọ́n gbé ère wọn kalẹ̀ ṣètọ́nù wá bá wọn pé àá ẹ mọ̀ nǹkan táwọn bàbá yín máa ń fi kí ní ìṣe ni wọ́n láwọn ọmọ àwọn ẹnìjọ́ tí ṣòro bá ti bá wọn ibi tán máa ń lọ yẹn àwọn náà máa ń lọ lè ń pè kọ́kọ́ àwọn yọnu sòrò so tí ń jẹ́bọ náà nìyẹn dùn àwògé ìrẹ̀ wà kí ọmọ lọ lè tọrọ nǹkan ọdọ̀ ẹni tí kìí sí ọlọ́run ní tí ó pa ènìyàn ká kí wọ́n wà ní ìṣòro ìṣòro ènìyàn lè ń bẹ̀ kí máa pariwo pé ọmọ ènìyàn lèyàn ń pè so ọ̀rọ̀ yìí pàtàkì gan tí a bá ń wo àwọn ayé Al-Qur'an lóríṣiríṣi ní wa àpèjúwe tá a sì mọ̀ pé yes kí ni ń ní so ìwọ tí àbẹ́yìn ìjọ tí nǹkan yẹn bá ń ṣẹlẹ̀ Hmm, ẹgbìyànjú ẹja ọkọ̀ ń bẹ́ẹ̀ wàlá ẹja ọkọ̀ ń bẹ́ẹ̀ torí pé kí ni ẹbọ náà ní nǹkan yẹn ń jẹ́ so yálà àfa kan lẹ́ ń pè ní yálà wòlíì kan ní ṣéwù kan ní lẹ́ ń pè tó pé òun lè mọ pè kàkàkẹ́ pé ọlọ́run àbí ẹ̀ mọ pé kún ọlọ́run ọba ẹbọ lélẹ́yìí o ẹ̀rí nusratu shu'ara aya 21 olúwa ni fala tad'u ma Allahi ilahan akhar fatakuna min al-mu'azzibin olúwa ni má pẹ̀lú mí kún ìní ọlọ́wọ́ bá fatakuna min al-mu'azzibin kúmọ̀ wá wà ní ẹni tí ìyà padà jẹ kúmọ̀ wá jíyà wọ mùsùlùmí so ìyẹn ni pé tí wọ́n bẹ lè ń pe tẹ́jọ ìwùmọ̀ aláhi ilẹ̀ àn àkà tó ń pe lòmíì kún ọlọ́run ọba ó ní pé yá Allah wọn náà ló wí bẹ́ẹ̀ ó ti pè é àgbà tó tún pé ó tún ní yá ṣeéhù Abdul Jailani àbí yá jíẹ́lì lẹ́yìn ìgbà tó pè ọlọ́run ọba tán wọn náà wàá wò pẹ̀lú ayé àyè tó ṣèdèdè ara wọn tó ṣe dédé ara wọn so olùwọ́bá tó ní inú suratu al-an'am النبي صلى الله عليه وسلم قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله ni ọlọ́run bá kọ̀ fún mi ni wà nẹ́bí sọ fún wa ìpé ọlọ́run bá kọ̀ fún mi an àbúdà lẹ́yìn tẹ̀dẹ̀ rí òun tó kémi kí máa tọrọ nǹkan lọ́dọ̀ wọn kí máa sálọ bá wọn àwọn tẹ́yìn ń pè tẹ̀dẹ̀ẹ́yù náà ni ò min dunillah tó yàtọ̀ sọ́lọ́run kul la attabi'u ahwa'akum sọ fún wọn pé ìní tẹ̀lé ìfẹ́ ẹnu yín nítẹ̀yìn ń ṣe yẹn mi ò ní tẹ̀lé kọ́ọ̀dù dọ̀lẹ́lì tí ń bẹ́ ilé tẹ̀lé yín ajẹ́ pé mo ti nù ní idhan wa ana minal muhtadin èmi ń tèmi o mo sì wà lójú mọ̀nà ni ń lè tẹ̀lé lánàá yín ẹni pé mùsùlùmí orí islam ló fẹ́ ṣe àmójú kò yí ọ pé sọ Abdul Qadir Jilani tó ń pè yẹn wàláì kìí ṣe islam kìí ṣe islam o àti gbogbo ẹlòmíì tẹ́yìn náà bá tó ń pè yẹn Ahmed Tijani tẹ́ bá ń pè Ibrahim Niyas tẹ́ bá ń pè wàláhi al-azim ń pè pé kó ṣe nǹkan fún yín kọ́lá yín Gawzul Wara بفيضك أو بغيظك فالمنى تنفي القرى والله العظيم والله العظيم ìtúnjú òdòdó ọ̀rọ̀ ní sọ fún ìwọ̀n ẹbọ ni o ẹbọ ni o torí gbogbo àwọn tẹ́ ń pè yẹn ó dá yín lójú ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ sọ pọ́lọ́wọ́n ọba ni wọ́n tó wàtí bá ń pọ́lọ́wọ́n ọba kọ́ ni wọ́n kílẹ̀ wá ń gbé ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba fún wọn fún ẹtùkàtù wọnú Suratul ọlọ́wọ́n ọba ni إن الذين تدعون من دون الله عبادا أمثالكم أو عباد أمثالكم إن الذين تدعون من دون الله عباد أمثالكم olúwa ní ṣẹ́lú gbogbo àwọn tẹ́ ń pè yìí tó ń sọ lọ́run èèyàn bí yín làwọn náà ẹrú ni wọ́n jẹ́ fún mi olúwa ní ọ̀dà fàdẹ̀rí òfẹ́lẹ́ tajib lakum ẹ máa pè wọ́n láti pé wọn ò tó bẹ̀ kan dání lóhùn nǹkan tó sọ àdìkìntà kúdùrú lẹ́ bá ń sọ wọn ò lè ṣe kankan fún yín nípa wọn ká nǹkan kan ẹ̀dá omi ènìyàn làwọn náà so ẹ̀tọ́ ọlọ́run ni ká pè é ká bíìrì nǹkan lọ́wọ́ rẹ̀ pé ọlọ́run ò làmí ọlọ́run ò fàánù mi ẹ̀tọ́ tọ́lọ́run ọba ni tó bí ilé pé nǹkan míì tí yàtọ̀ sọ́lọ́run kódà nẹ́bí wa sallallahu alaihi wasallam àbíkọ̀tán tí Abdul Qadir Jilani bá ń tawọ́lá tí Ahmed Tijani tí Ibrahim ni ya ti ń taọ́lá ọdá annabi sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ pé annabi pé annabi ṣàánú mi wallahi gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ tí ẹ bá sọ bẹ́ẹ̀ ìyẹn ṣẹbọ pẹ̀lú ọlọ́run ẹwù nílà annabi ń sọ yìí fọ́dọ̀ Allah mukhlisan lahu ddin ọlọ́run ni wà annabi pé mí ni ká kò ìṣàfùmọ́ ẹ̀sẹ̀ fún mi kó mọ́kangá pa ìlú mi papọ̀ mẹ́mi ọlọ́run ọba ẹ̀tọ́ mi ni so ẹ wá wo bí tí ọlọ́run tẹ̀ tí wọ́n ń tú àṣírí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kí ní tí mo dá yín tí kí wọ́n lọ ìtọ́mi ìyẹn náà àyà yìí olùwọ́ba ni àwọn tẹ̀ ń pè yìí ìbádán èèyàn bí yín làwọn náà wọ́n ń sùn wọ́n ń jẹun wọ́n ń yàgbẹ́ wọ́n ń tọ̀ ẹ̀rù ọ bà wọ́n láwọn gẹ́gẹ́ fúnra wọn ìbànújẹ́ ń bá wọn fúnra wọn wọ́n kú àbíkọ̀ wá tán ẹni tó kú mẹ́lẹ̀ wà máa sọ pé òun lẹ́ẹ̀ máa pè fatawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́wọ́ bá tí ò ní kú wọn ẹbí ká padà sọ́dọ̀ rẹ̀ ṣé rí àwọn mùsùlùmí àkíyèsí wa ta fẹ́ pè òun náà ni pé a máa ń láìkí fáǹsì náà lóòótọ́ àmọ́ at the same time àdá òróòró òróòró tó máa ń ba ẹran jẹ́ àdámà yẹn ni pé ẹbọ tó máa ń ba ẹ̀sìn jẹ́ àdámà yẹn ò sì míì lọ́pọ̀lọpọ̀ gbà tí òróòró bá fọ́ lọ́bẹ̀ ẹran jẹ́ ìyẹn lè ọmọ ilé rí nìkan jẹ́ ń bẹ̀ àmọ́ ẹni tó bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba gbogbo ẹ̀sìn rẹ̀ òun kankan bẹ̀ náà ni ẹni tó bá ń pàkíyèsí yẹn sírù nǹkan báyìí ẹni tó fẹ́ orí fún yàn o ẹni tó fẹ́ orí fún yàn ni wọ mùsùlùmí ìtọ̀ríkà ló ń ṣe ni ẹ̀yìn kìníkà ló ń ṣe ni gbogbo tó léwu kọ́ mọ́ ṣe tó bá ń débi irú tí mò ń sọ yìí tó ń pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ọ̀rọ̀ rí ọ̀yàtọ̀ pẹ̀lú àwọn tí ń pe ayé kí lọ́mọ pè wọ́n fún tọ́lọ́run ló wọ̀n yọ̀ǹda kọ́lá ànábì kọ́lá àwọn màláíkà ẹ gbọ́dọ̀ pè wọ́n wala ya'murukum an tattakhidhu an-nabiyyina wal mala'ikata arbaban min dunillah ọlọ́run ní yọ̀ǹda ẹ má pè mọ́ ẹ gbọ́dọ̀ pè màláíkà kẹ́ ẹ máa ní òun lẹ́mọ̀ gbára lé òun ní kẹ́ máa ẹ̀mí ní kẹ́ ní jẹ́ ìbádà agbọ́dọ̀ ṣọ́ra fún ẹtún tọ́lọ̀ tí wọ́n ti ń ṣàlàyé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn fún wa lúwaníyà yóò nà ẹ̀yìn èèyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn duriba masalun nfẹ́ fún ẹ lápòjúwe kan fastami'u lahu lúwa ní tẹ́tíkọ gbọ́rọ̀ yìí dáadáa nusratul gbogbo àwọn tẹ́ ń pè yẹn tí mo pariwo wọn yéè tí pé tí nǹkan bá ti bá ọ àwọn ló pè kọ́dà ìlú mi níná ń kàlí la ilaha illallah ó níná ń kàlí tí pé yóò máa yóò ń sá yóò jòkó yóò sálù àlá tí bá ní kí ní ń sá okọ̀ ṣéwù kan ní ọmọdé akọ okọ̀ àfà kan ní ọmọdé akọ okọ̀ àlejànú kan ní ọmọdé akọ. so bíi nìlà ọ̀rọ̀ àdúà pé ẹ̀tọ́ ọlọ́run bò láṣẹ máa ń fún lẹ́tọ̀ọ́ rẹ̀ gangan níbi àdúà òun ni bí nìlá náà ni màá sọ ní ọ̀la ṣé dákun àwọn mùsùlùmí ẹ jẹ́ ká padà síbi ẹ̀sìn wa níjọ́ kan Nábì sallallahu alaihi wasallam bí àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfíkì wọ́n ń dààmú àwọn mùsùlùmí tó ní agbára wọ́n fi ìnira kan àwọn mùsùlùmí tó lé wọ́n lọ àpòpọ̀ pẹ̀lú àwọn kèfèrí ah! wọ́n wá wò pé ẹ̀jẹ̀ lọ kí bá ìnira yìí pọ̀ ìyà yìí pọ̀ wọ́n ní ya Rasulullah agrifna wà nábì láwá sàpé istigrasa lẹ́yìn náà mọ́lẹ́yìn náà ń ṣe anábì kai ojú anábì yí padà lẹ́ẹ̀kan náà lànàbì ní látọ̀ sọ̀gìsù bí ẹ mọ́ wàá ké báyìí mímọ́ o ẹ mọ́ mímọ́ o ẹ pè mímọ́ o láàmà ń lọlẹ̀ ń sábà láàmà ń sáré láàmà ń képe ẹ képe ọlọ́run ẹ képe ọlọ́run ọba anabi sallallahu alaihi wasallam ó ní man mata wa huwa yad'u lillahi niddan dakhala an-nar anabi náà tó bá kú tó ṣe pé ó wá ń pe nǹkan míì pẹ̀lú ọba tó dáa àbí ń pe nǹkan míì yàtọ̀ sọ́lọ́run olùwà ní dákọ́lá náà anábì sọ̀lọ́ ọ̀sọ̀lọ́ ní dákọ́lá náà ẹnìyàn wọ́ná yọ wọ́ná orí pẹ̀lú àwẹ̀ rẹ pẹ̀lú kọ̀rọ̀ánù rẹ tó ń ká wọn mọ́ṣálà wà mẹ́ o ẹ̀rí ayàkọ́rọ̀ ìrònú àbí àìsí mọ̀túmọ̀ kọ̀rọ̀ánù yìí ni àbí báwo náà ṣe ń tu fún wa gan ẹ́ sọ́yà kọ̀rọ̀ánù là ń kà fúnra wa yìí tẹ́ bá rò lé gbogbo àwọn anábì ọlọ́wọ́ bá aláyẹ̀ mọ́ rí ẹwọ́n suratul sọfàt ọlọ́ọ̀bá ni wà inna Ilyas lamina al-mursalin ló wà ní annabi Ilyas ara wa annabi mini idh qala li qawmihi alla tattaqun ó ní ẹ̀yin ìjọ mi às bẹ̀rù ọlọ́run atad'una ba'lan ẹ̀wọ́ ṣé mọ̀ pé ba'lan ni òòsà lẹ́mọ̀ pé ẹ̀rí ọba tó dá yín dáadáa ẹ wá pa òun tì ẹ ń pè báàlì sọdọ́pọ̀ àwa mùsùlùmí ìkàlákìyèsí títà ń sọ yìí so bí ó ṣe kúnnú kọ̀ránù rẹpẹtẹ lórí ṣiríṣiríṣiríṣiríṣi náà ni ẹ̀rí bàtọ́nà ọba tó ń sọ̀rọ̀ nàbí Allah Ibrahim ní wà ẹ̀tẹ̀zílùkùn tó àpẹẹkà gbé kọlù díẹ̀ ní náà ẹ̀yẹ́ fi ń pè wọlé sọdọ́pọ̀ àti abáfẹ́ pè ẹ̀dàkùn kọ́sítàn ni ìbéèrè tí a béèrè ní kẹ́ béèrè ẹ̀dàkùn kọ́mẹ́ǹtì má kọ́mẹ́ǹtì tó rọ lọ́wọ́ so n tó bá ìbéèrè tó bá ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mi àbọ̀rọ̀ mi naam. aleykum salaam. àbúrò mi ọlọ́wọ́ lọ́rẹ̀ mi. àtẹ̀yìn náà àmín. àdìgbà ìgbìmọ̀ ẹ̀wọ́n dá mi dúpẹ́ ìtìbẹ̀ tí lórí kọ́ màmá rẹ̀ wọ́n bá ṣe ọgbọ̀n yá kìnnìkan yá ṣéwù yá kìnnìkan tó máa ní bẹ́ẹ̀ni pé ìbẹ́ẹ̀ni tó ìwé ògùn àmọ́ òdodo lẹ́sọ ẹjọ́ bá wù sọ́sẹ̀ ọlọ́run ní ju alẹ́ náà wọ́n lẹ́sẹ̀ sọ. ẹ ṣeun gan. naam. Àwọn ní ìsọ̀rọ̀ náà. Naam. So, those Naam. Okay, ẹjẹ́ ká pípẹ́ kọ́ lùkọ̀ yẹn. Aleykum salam. Náà lẹ́ka wọ̀. Ìmọ̀ràn mi ní sókè ni wípé káwọn àfáà kan máa júwe Ọlọ́run fún wa, ibi ká máa júwe ara wọn fún wa. Ẹ tún gbọ́n Ọlọ́run bọ́ ṣe ń lẹ́tọ̀ọ́ rẹ̀. tọ́ náà bá dúpẹ́ fún yín náà ń bí ìgbìnlá tó bá di ní ọ̀la ní aago márùn-ún sí aago márùn-ún àbọ̀ ẹ̀tọ́ pàdé ọmọ ìyá nínú Islam Abdulfatah Sarumi sọ̀tàwárí pè mí ti rí nọ́mbà mi zero eight one zero three three five one five one nine wa bihamdik